òun ọkà mọ́ọ̀lù ni ẹ̀mí ẹ̀mí ẹ̀mí ẹ̀mí ẹ̀rọ̀dà ẹ̀mí wọ́n ọ̀nà sáǹkó ẹ̀mí ẹ̀dà dára ẹ̀mí kuma àmì ìgbọ́lá àkọ́lù ẹ̀mí ọ̀rọ̀ àmọ́wọ́ náà ká láyé àlọ́ ọmọ náà dára wọ́n láyé ìfàbẹ́rẹ̀ wọn rẹ̀ mìíràn ni àti ìpínlẹ̀ tí a bí sọ́ọ́ náà ìnáyà. ìgbéga náà owó rẹ̀ dé mi wada ta kai bila sai da ka idan da ke ce nan ya na bayan eh a sai kuma ka go eh da ne da ya kuma ya na hado ya da ka go ke eh ne da ne ne ne a baba ai ko ana karba na ni ya ce da ka wannan masanita wannan da ya bayan ne a idan da ka bi ka idan ne ka bàbá ìbàbá là ní problem wọ́n jẹ́ ìròyìn ìròyìn wọn ní stage rẹ̀ owó àtọ́gùn òwò àwọ̀ ní lẹ́stage rẹ̀ wọ́n mìíràn náà ìwọ́ ìkúrẹ́ mi rẹ̀ àdébùkọ́ náà wọ́n yà ọlọ́kọ̀ yorùbá fi mọ̀ náà wá ló ọ̀dà yorùbá. ومن ظاهر ومن ظاهر ضعف الإيمان أن يتماشى كهكا لمن لكم عدم التأثير بآيات القرآن فإيه قاعدة كان يقول إجا إيه أوره آية القرآن لا بوعده أو شنوك قرآن أو مكتفك من وما بينكم وبينه ولا بوعده أو شنوك قرآن أو مكتفك من وما بينه بينهم سنة وعد وكتفك نكواتي ذلك ṣé ọ̀yà mọ̀wọ́nẹ̀rọ àwọn òkú wà í ọ̀kàtúntì náà kọ́ àtẹnusọ̀rọ̀ ṣe lẹ́yìn wọlé àbí amúrúfú ọ̀hún ṣe ní kùránù ọmọdéwọ̀n náà nìkan ọ̀hún náà nínú wọlé amáhùnlẹ́hìn ọ̀hún ṣe ní kùránù ọ̀dọ̀rọ̀hún jẹun nìkan ọ̀hún náà wọlé àfi wọ́sùn hílù kíyàmà ọ̀hún ṣe ní kùránù ìjì kíyàmà ká yọ̀ọ́mọ̀ kíyàmà ìṣẹ́lẹ̀ yíyan náà sáàtì lẹ́yìn ká ọ̀rọ̀ náà ṣe wúri wọn dáadáa ọ̀pọ̀ ọ̀rọ̀ ayọ̀ pé pé ìhàlù kó lè mọ̀ pé àti àmà ọ̀dọ̀ ọ̀nà ìjọ náà ṣe wúri dáa káàrọ̀ ọ̀dọ̀ wọn ṣe bó ní ta bí fúlẹ̀ ìdáná mi níjà pé àwọ̀ lọ́kọ̀ tókì àwọn ọ̀nà kan ọ̀rọ̀ ìjọ ìlú fọ̀dọ̀ fọ̀dọ̀ ìfún ìwọ̀n yẹmí lu mi sẹ̀má ẹ̀lùkọ̀án akọ̀ àyẹ̀wò náà kọ́ ní àkùnú ìmọ̀ọ̀mù yẹmí من سماء القرآن أو القرآن هي من ذاك ذاك ذاك ولا تطيق نفسه مواصلة قراءته أو كتا إنك وزمن يهدو قراءة نعم فكلما فتح المصحف كاد أن يغلقه أنت أنا من القرآن كنت أريد أن أوجد ذلك يغلقكم ضعف الإيمان أقول عن القرآن قرآن قرآن أنت ملك يعني عندك الإمام النسائي رحمه الله أو القرآن أو الصوم والقرآن يشفعان يوم القيامة فيقول الصوم منعته شرابه وطعامه فشفعني له ويقول القرآن منعته النوم إيه؟ فشفيني فشفعني له أنت تتبع عند عمر القرآن أيضا إذا به وضع يوم القيامة دعوك مهمك ثالثة مهمك ثالث إيه؟ إيه. في حقه تنبيهنا من يسكى مدور عن إيه؟ بالقرآن ولا يدعك مهمك ثالثة لا هم يسكى محاق قرآن kàkà ńlá wọn lọ́ọ́ sọ̀rọ̀ wọn ní kọ́ bí ìran ẹ̀ńtọ́ni ti sọ̀rọ̀ ìyá nàrà kà fàyẹ̀ṣẹ́ fàkàrà gbogbo ìyá wọn náírà kẹ̀dẹ́ wọn. so Quran America is very important and Quran America honours the strongest Islamic meaning of it. Wait God, promote the career. So on, one idea, one kusala, one ibadah yóò pè ní ètò ìkàrẹ́ wa kò quran wà ní ìṣèjì wọn lè bá ara ìmọ̀ ìní sáwò ìní mọ̀báhóró dáfẹ́ ìmọ̀ alùkọ́sílẹ̀kì ánìláhi azọ̀wọ̀jẹ́lì ọ̀rọ̀ yẹn wà ẹni rẹ̀ onímọ̀lẹ́ ẹni wọlé tètè wọn fi zikiri ìyára àmọ́ ìtàmọ́ wọ́dù áyì àtijọ́ àhẹ́ subhanahu wa ta'ala ويدخل الذكر على الذاكر بقولك ذكر ده على تعالى ذكري وإذا رفع يديه للدعاء إجوا من قلوقنا بها سرعانا ما يقبضها ويمضي إنما هو ذلك أنا ميت له دوي إيه هذا مكنوت تلك إمن أمي وتلي لك أنا أنا من أنا يشوف تلك أبغى هذا يا مدوا هنا نوع من تكلم ده شامل mọ́jọ́ là ẹ̀yà òkú dàrá kàrọ̀ wọ́n mi dìde ọ̀pára ọkọ̀dù wọ́n sọ̀fọ̀ lọ́wọ́ olùmọ́nà ṣe pé ọkàn yẹn nífa kò múlò ìjú náà lè kí mi lẹ́kọ̀ọ́ olóyè ilẹ̀ ẹ̀ka nìkan. ولا يذكرون الله إلا قليلا إنما تنوهم إليكي سواء مذكر في الله المصاحب هو مذكر ذكر يوم wa ko Qur'an fikr so ana da inda yan wanda kan na sai yawa kan na yin jiki ya dinka ka ya ko mali ana da sunna ana da jiki ke ke was wa ne about ura thousands of the azkar on one ne wuri ko azan ci ne ya raka alhamdulillah nake yarhamkallah eh da wani maka ta sai yahdikumullah wa yuslimu azkar na bin na eka ko ọlọ́ọ̀kan náà kẹwà bisimilahi ìdí àkọ́kọ́ àjẹm subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa an astaghfiruka ìdí àkọ́dà ọ̀tọ̀ wa bisimilahi kọ́ ìdí wájú náà tọ̀ wa bisimilahi tawakkaltu ala allah wala hawla wala quwwata illa ìdí wa náà níjú ká ní yẹlẹ jẹnu wa ní ọ̀nà sọ́wọ́ka alhamdulilayi lè àfáàní ní mọ̀tòlákàbẹ́ ọ̀fàgbọ́lá ni. على كثير ممن خلق تفضيلا وقوم يهو إذن حم أن قتل كتوها فلم يكا إمرين نبنهم أغلوا من جانب آدم عليه السلام من كون من شو أذكار حسنا أن نجعلنا من الذاكرين ولا تجعلنا من الغافلين ومن مظاهر ضعف الإيمان وعينيك ẹ̀fẹ́ àṣeyẹ ẹ̀fẹ́ máa fi ka ne wùká iná ní ọkùnrin ádámù ka bọ́ ọ máa kọ́ ayé ìdàn tẹ́ǹkẹ̀tì máa hàárẹ̀ mi lọ́ ẹ̀zọ̀ jẹ́l ìjáde ní èyí nà haram ọmọ ni nínú mọ́lì nàkì haram lọ́dọ̀ ní kò ní ṣe ọ̀dọ́ àmì ẹ̀dẹ́sẹ̀ alágẹ̀ẹ́tẹ́n ọkà ẹ̀nà لحظة الغيرة في القلب قد انتفع أكا إيري أوكي والجويني أني الغيرة فأي الغيرة jealousness you are jealous في القلب إنعي قد انتفع إيه فتعتلك فتعتلت الجوارح عن الإنكار ليه أتوا أو لين إيه أبنوا لين كده مرامة هون زي هون عن الإنكار هون إيه إليه hususan ilẹ̀ ìfọ̀r ilẹ̀ ìmọ̀ǹkà kọ̀tọ̀ kó ní ma ẹ̀yìn sẹ́nẹ̀ ọwọ́ iná kan lọ́rọ̀ lọ́rọ̀ wọn ní ẹ̀dẹ̀ wọn wọn àbá wọn bí wọn kà lẹ́yìn. <laughs> àwọn dàmú dọ̀wọ̀ dọ̀wọ̀dẹ́kọ̀ ọ̀yẹ̀ kọ́rata o iye ọ̀rọ̀ rẹ̀ lè kọ́ kọ́rata lọ́rọ̀ kọ́ àdọ̀wọ̀ ní ọ̀dọ̀ rẹ̀ àmì tó ní kọ̀bánà bánà jẹ́ ọ̀yẹ̀kọ̀ wá sí ojú ọ̀rọ̀ takbiri su is better than that wọ́n ti ká nínú ní ìmọ̀ náà ká èyí sí wọ́n rù ẹ̀ wọ̀ ọ̀nà ní náà wọ̀ rù. fọláyà àbúrò sọ ní bàbá máa rò ìwọ̀n ní ilé kọ́ ọ̀kú káyọ̀ ọ̀tàn kọ́ ọ̀nà ìyà wọ̀ lára ní ha àná òkú yíyá tó ọ̀rọ̀ sílẹ̀ nínúkà máa lọ especially ìwọ̀n ní is very bad kàdánà lórí tó ká dɔk akɔkɔla fɛn na yi duka yi yi su da ka wɔdi fɛn da fɛ ɛran sa ka sɔrɔ dɔn duka ɔn ni ara lɔdi fi si ka yi lɔ sɛlɛ fɛn do ka yi ɔga ɔl fua kɔ se lɔ nɔɔni ɔga ɔl biri kiri ɔga kɔsɔ na bɔwɔ ɛni ɛdi fi si ka dɔ yi ni lɔki yi ka wɔ ma dɔ ama kuma ma ni. ìgbàwọ̀ ẹ̀ níbi kọ́ náà yìí dàgbà ayé ìwé ìyá mọ̀ ẹ̀rọ àmì òkè ìyá mi ìṣe ẹ̀ náà kọ́ náà wọ́n sọ̀rọ̀ àtàmù sẹ́yìn. àbíkú ẹ̀mí sí wọn rà pé central america máa rán àmì kò mọ́ kára ṣàlùbẹ́ ìrù bíẹ́dì ẹ̀yin lámì tọ́kẹ́ fábìlì sáyẹn ẹ̀yin lámì tọ́kẹ́ fábìlì kọ́lùbì wàbálẹ́ká àgbàfọ̀ ìmọ̀ wàá nyọ́kátá yọ kọ́sọ́rọ̀ dáfọ́kùrọ̀ yẹn. ìwọ náà wà wọ̀gán àwọn wọ̀gán ni yẹn ní kòmíkòmí ojú ká yẹn náà kàkẹ́kẹ́ ní abẹ́rẹ́ ní wọn wọ̀ ọ́tí wọ́ọ̀lù kó ó sì wọ́n láàrọ̀ wọ́n yóò kápá ebi ìwọ rẹ̀ jẹ́ ọ̀rọ̀ yìí fábìlì sáàni tó sílẹ̀ rẹ̀ ká ilé ní wàkà náà ìlànà yẹn kò hàn látàn ọkọ̀ rẹ̀ wàkà فلم يستطع ولو انتهى قلبي شيئا شيئا does not mean to شيئا يدعو يدعو أنا مجائم ọ̀nà wọ́n yẹ ìhà náà kàn ọ̀ yẹ kó ànánà bó ahọ́ mi òyà àlékà àdó àfọlù ìyẹn ọ̀nà ọ̀hìn ọ̀nà ọ̀pọ̀lọ̀ lórí ìyẹn ẹ̀ kó dọ̀ ẹ̀ kẹ́ni àdó àfọ. ولا يتمعر وجهه قد في الله لك إيا نوع يكون مني إيه إيه يوتوك كاك غيرك إيه إيه يبقى تاني ليه مولي هذا وجهه والرسول أتي أو يقول أنتم صلى الله عليه وسلم يصف هذا القلب المصاب بالضعف أنتم من الجوية أمو أنا ما كان إذا been afflicted with what weakness مصاب أمو كتوتو أمو كتوتو بالضعف أمو كتوتو بقوله إذا أنتم عليه الصلاة والسلام في الحديث الصحيح إن حديث ما يكون جاتنا وكتعرض الفتن على قلوب كالحصير أودا أودا فأي قلب يشربها أي دخلت فيه دخولا تاما نكت فيه نكتة سوداء أوكا إذن تغرب الفتن فتنة إذن إذن أولكو وانا ماني إكسبوز تو أي كالحصير أنا كفاية أنا ممكن فيها حصير وهذا ممكن أودا أودا ويعني إيه wani na ma wai ku wani wata wani tsohon tsohon wata wani nan ko lórí ẹ̀mí àmọ́ náà mo bá ní lọ́mọ náà ta ẹ kàn mọ́ gbọ́dọ̀gbọ́dọ̀ rárá ta náà ọlọ́gbọ̀ ọ̀rá rẹ̀ kàrà ẹ̀hìn ọlọ́bì kan bá tọ̀wọ̀ ẹ̀yìn ọlọ́gbọ̀ bàbá kó bàbá kó gbẹ wọn náà ọlọ́bì kan wọ́n ewé ẹ̀mí ní ẹ̀yìn náà yìí fàáyì kọ́ ìgbẹ́ náà ṣọlọ́gbọ̀n náà ayé ní ìwú ẹ̀

وهتان التنزل وما الإسلام الإسلام بيت الموضوع أي نقطة فيه نقطة ده ده مرة نقطة النقطة من بوينت طيب. أو يكون أو دوت حتى يصل الأمر إلى ثابت كلا من دونه أن يصبح كما أخبر عليه الصلاة والسلام لا قبالة أن كان لمن من شنو في آخر الحديث ibn abi ibn abdullah ibn abi jana nan kabla ni tuka da ko wale aswad nirbaban hmm da wannan kan aswad ibi eh, yana kan nirbaban na ban da wawo aka nirbaban ni dawadu yasiru yukharitu lisawad akisana da wawo da ko bara abu bisai abu yukharitu sawad shi da gara wawo ọkà kalkuz mọ̀jìhìlìyàn kalkuz mọ̀jìhìlìyàn yẹni náà ìlànà nǹkan náà ẹ̀ sọ́nà ẹ̀ka yẹ́nà wíwí ìsàmì ẹ̀hún awé àwòrán ẹ̀ awé náà sọ wà nyẹ́tẹ̀ wíwí ẹ̀ nìkú. oríṣiríṣi mítò ọ̀rọ̀ àwọ̀ lọ́tọ̀rẹ̀ ẹ̀rọ òkèèrè ọkùnrin ní ìdí náà ìrìbìlì tí a náà wò ọkùnrin ọ̀nà ìdí ọ̀ àyàwó àǹtọ̀ dọ̀mọ̀tẹ̀tẹ̀ àìkọ́ àyàwó mẹ́rin báyà dàmú bọ̀rọ̀ ọ̀dọ̀ ọ̀mọ̀rẹ̀ bọ̀dí tí a bọ̀rọ̀ àǹtọ̀ ọ̀fẹ́ wọ̀ ọmọ ìṣòwò dẹ̀ndínlẹ́tìn hàn lọ́kàrà ọmọ ẹ̀kọ́ àjẹ́ kàní àlẹ́ tó I know. I will who مثل ريش في أرض فلاة أو متعلق به في أصل الشجرة يعني يقلبها الريش زمرا لبطن إيه كصنع so أنا وانا كويس كي قال أو من أقول ودوس جيعون أو يقول أوكا ما إلى منكوسا

sam san ogoro kọrọ tó náà rẹ léyìn ni wọn hadith ń rọ muslim fahaza zaala min qalbihi ẹwọn nan dọtọ hona yẹn hubbul maruf oríṣi ọgbà yẹn ọkọrọ hiya alimunkar àti orí yìnyín ẹdẹfẹ ilé dìí wastawat indahu al-umur abẹrẹ dọkọ nyanya ẹdan káyọ ah aban andanin labanin wani ke na nanyi ya kabi san sa wani ne ke haram wal halal shari'a dan haram dan halal ya wani ne sai wani ne wala ya ne ya aka bi ja ko wani ne dan fama alladhi yadfa'uhu ila al-umur ila al-amr wa oruka anyi ba ne عقبا ونهت عيسى بل إنه ربما سمع بالمنكر يعمل في الأرض فيرضى به أقدا قوقعي أمن يهنم أجينا نانا القرآن آهن يعني فيرضى به لأن كل ملك أجينا نانا ولا يكون فيكون عليه من الوزر مثل وزر من شاهده fàákàrà ọkà bẹ́ẹ̀ ọkùnrin àníká ọ̀nìrè onítòṣe di ẹ̀nà ìkàkà òdòṣe ọ̀nìyẹ̀wòyẹ̀ náà ké ọ̀nìrè fàákàrà lọ́dọ̀tọ̀ kama zakara alayhi salatu wasalam ana kan lin ne ay tamanu min ma dal ma ha so that is now is what wallahi aya mere da wai ne wai da ba newton ọ̀nà níbi ọ̀rọ̀ kan ní kiri just the same person wa òtúnṣe rẹ̀ wọ́n nìyí nínú ní ìyá ẹ̀kọ́ ìdè fúlàdé ní sọ́hẹ́ wọ́n tó bẹ̀rẹ̀ sọ wà lọ́sẹ̀lẹ̀ ìjà òmìnira tẹ̀lé kọ́tẹ́ à ìjà àmàbìlà kọ̀rẹ́ fún àrùbí iná àìkọ̀rọ̀ nìyí káyọ̀nà mẹ́ni ṣahadà ha fàkàrà ha dáná ìka ẹ̀ẹ́ni witness ṣe jù bẹ́ẹ̀ náà ó ní à ìjẹ́rìí fàkàrà ha dáná ìlànà. إيه؟ وقال مرة أنكرها عاصلا نبكى من شهدها وأنكرها أيكو إن الرواية فيها من شهدها فكرهها أيكو أصلا فكرهها دوريا وأنكرها دوريا أيكو كان في different رواية أو نعم كمان غاب عنها ويا من كأيل يا عمر ìwàdé ẹ̀wọ̀n nìyà bí ìwọ̀tọ̀ ọ̀dọ́ nìyà ni. wọ́n fún mi kàwé ìrírí ọ̀dà mi ni yọ̀bẹ́ mi kọ́ ọ̀bá nìyà ọ̀dọ́ náà kẹ́ ìrírí ọ̀dà mi yẹn náà sọ̀rọ̀ bí ìhà dáàlì nítòun káàdà kàmi ṣàhàdà wọ́n náà kọ́ náà yẹ lọ lóògùn fún ọ̀rọ̀ رواه أبو داود وهو في صحيح جامع فهذا الرضا منه وهو عمل قلبي

kọ̀nọ̀rọ̀ kò jogu ẹ̀ náà kì í yí dẹ̀ náà ni bùrẹ́ ni felix ní ẹni rẹ̀ ẹ̀yẹ́ ọ̀nà ìdí ìjánu òǹjẹ́ ọ̀nà jẹ́ ìrọ̀ lórí ọ̀nà dídú mẹ́ ọ̀nà náà ẹ́n. Mhm. ẹ̀hìn náà ọ̀nà tọ́ ọ̀nà ìlàrí orí this ọ̀sán náà gbọ́ wa ẹ̀ wò ó di and ordinary makers as our people are infringing are stepping on the right are stepping on the right one with him so we do right is part of Iman and the law would do right It's part of weakness of what Iman so I will go do right so I will cut ọ̀nà mi táyì ẹ̀yà ẹ̀yà mọ̀hálà mi wà ó wọ́n tún lè fi ètò ìmọ̀ ìpàdà ẹ̀ka náà you ìkànnì ẹgbẹ́ ìgbà àkàdé ọkùnrin náà èyí hmm? kata mẹ́ka yìí afa akọmọ sọ̀rọ̀ ìkànnì lọ́dọ̀ ọ̀nàmọ̀ra yìí wọ́n ẹni yìí nànú ẹni àsìkò ìṣòro ti wáyà fẹ́ẹ̀mì ni ìṣọ́t mana agbọ́dọ̀ mi wọ́n mú lè ka ẹ̀rẹ́nu is going against to news one or two èrè inú ọ̀ka kata wọn ọ̀rẹ́ kọ́ ẹ̀yìn ẹ̀rọ ọkùnrin ẹ̀rọ ọkùnrin náà ẹ̀yìn it's it's bad weakness وهذا له صور ومنها اه ينفع خب الظهور انا كان يوسف كواتر بيه ìsìláyé àwọn nǹkan mìíràn ìyá ìdòwò kí n sọ̀rọ̀ ìgbà bẹ́ẹ̀ ọkọ̀ hàgbà lẹ́hùn sóòrò ọ̀sán ayé àti ìrìn ìrìn rẹ̀ ọ̀rọ̀ kó nínà iná àrọ́gbọ̀bà tó fi ń rí àṣà àrọ́gbọ̀bà sí nìkọ̀lì àhàbà àyàrọ̀ àrọ́gbọ̀bà àwọn sí ọ̀sán àfẹ́yọ̀ àrọ́gbọ̀bà sí rí àṣà ìmáàna hókòlù rí àṣà bí wọ́n ti kọ́ ọ̀rọ̀ rẹ̀ wíìsì káyé àṣọ nìfẹ́yọ̀. ọ̀gá والإمارة أتزوجي وضمير وعدم التكبير المسؤولية والخطر دين هنا كاتب يقول لك أه أعني إلى أنا معني مسؤولية responsibilities والخطر أتدين بالإيمان وهذا الذي خبر منه رسول الله صلى الله عليه وسلم بقوله أنا مليناك أن يجي يقول هنا لرعيك أنكسر إنكم فتخرسون على الإمارة وانتم لكم صلى الله عليه وسلم أغاينا أمي إرعاتو بويز وغا تخرسون بمعنى أرضها إيه؟ بيهاف زي الإمارة كان ضمير الكلمة زي أرضي وستكون الندامة يوم القيامة أما لا يمكنون أمرته من يوم القيامة أنتم لكم فنئ من المرضئة وبئس الفاطمة وكان برضئ فاطمة وانتم هم يجي وقت عليك إيه، is what is uh, uh, سيدنا here يس في قولتي مرضئة وهذا مرضئة وجنا في الله يكون الله يكون fatima oríṣiríṣi ìlú ọ̀rọ̀ láti benin àákàrà fatima ìlànà somebody ìtànyẹ́nà náà ká oh, fatima ẹ̀yìn àrí ìlú ìyá mi orí ẹni lè ìlú ìhún mi rẹ̀ àyàtàkà sóòkù rẹ̀ ẹ̀ṣẹ́ ìlú mi rẹ̀ fatima bọ́ọ̀dù ẹ̀ ọ̀nà kẹrẹ̀ rẹ̀ sọ́nù ìgbà yẹn náà nà sọ́nù kápẹ́ náà ìgbà náà oríṣiríṣi ìlú ọ̀dọ̀ ìlú náà أقول يا أمير يا شيخ كرمك الله يا إيه كما تكون تكون مالك يا إيه إنه هون إذا لك أجعب داس هون وأقواه داس هون ويبدو سوسو هون نغار أنتم ملكا وديني بئس أنا ونيدي أوه هنا يريما أوكا قولوه نعم المرضئة ọ̀rẹ́ kan náà níbi kan káyọ̀ ọ̀dà sí lẹ́kẹ̀ẹ́ nínú wọn lọ́sọ̀ ìmọ̀dé ayé àwọ̀lù ha bìnnà náà ìta fún mi lè ànà máa hàlmáàlì àgbókò àwọn kan náà káyọ̀ ọ̀rẹ́ anyẹ́kẹ̀ẹ́ náà a sàlámù aleykum aleykum salam yà á mìíràn nípa bí kí èsì tí wọ́n lè lè dání káwọn tamala lórí lè dára wà rọ ẹ̀kẹ̀rẹ̀ náà wọ́n jẹ́ dánibáni dáhẹ́wò náà kanáà kọ́ wọ́n lazat dín ní ìnáni wọ́n kọ́ أي أنا أقول بدي أبلغن أي آخرها التي في لأن ما القطع أقول كعوضة لا لذا بيبي أبعوض لك ألا بابا ألا ميلا نكن عيشه أجل يا كذي أولي يقاك عن وال والعزل من أريه جي عزل بنا جنبولان أريه جي دا كسر ويتم نكون من إجوهته أراه والمطالبة بالتعبات يوم القيامة أو والمطالبة وإننا كلبي فسري بالتبيعات إلي فسري أبونا كيسافة يوم القيامة كل قيامة سو أبوه إذا أنا من ينقطع weakness of iman lẹ́yìn kọ̀lọ́wọ́ wá ní. ìlànàrè abúlé àrùn ìdífàárì lọ́bì ọ̀gbọ̀n ọ̀nà ọkà ani da yawa kaka a sai shi bar bar su ana shan mu da ne ka a shan mu ga wannan wani yaro mai kwaimaka da da wani kai don kwa ɗaga zai shan na ƙarƙarar tuwa wa hannun da mu da wani nan yayi yawa zuwa da ta ɗin ibi kwa ka ɗin yana nan yayi yau don jama'a da bar kwanan kwanan sun shan kuna da wani ma'ana kọ́wọ́ gọ́wọ́nà kẹ́nẹ́fà náà lọ́kà máa gbọ́dọ̀ gbọ́nà kó ní ilé ìṣúra a kì í ṣe ọwọ́ ní ìsìn rìnnà náà ní wọ́n bá ọdún ní fòtó lónìí wàá kúrò rẹ̀ lọ́ra kàmpé lákọ̀dọ̀ ọ̀dọ̀ òdì jihad àkàkọ́ ní ilé ìjọba lónìí wàá òdì dá àwọn ọmọ infact a kì í ṣe ọdọ̀ ọdún ní ọ̀rọ̀ ọ̀rọ̀ apply ọ̀nà apply ní ọdọ̀ ọdún ọ̀nà ọdọ̀ ọdún ní ti ní democracy ọdọ̀ ọdún náà ìlà àmàlẹ́kẹ̀ gbó àwọn ọ̀nà náà ṣètò ọ̀dọ́ ìdílé mi sí. وقال عليه الصلاة والسلام أنتم يكمل من دار منارة إن شئتم ويسني أباتكم عن الإمارة ويسني ما كعبني إنسان هذا الجنة وما هي أقوى سوزني أولها منامة ọ̀nù pàápàá ni lóbi wọ̀ wọ̀sá ni ha nàdáàmà ọ̀gbọ́n wà ní ọmọ ayé wọ̀sá alẹ́sì ha àzáàbù nìyọ́mù kìyàmù ọ̀gbọ́n ta ni òkúra ẹ̀kú kìyàmù ilá man abẹ́l akọ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ahù tọ̀bọ̀rọ̀ ní fìlkàdé náà tọ̀bọ̀rọ̀ náà wọ́n ní àákì fìlkàdé máa nà sí bẹ́ẹ̀ jámù kàdé wọ́n fi sọ̀hìn ìjàmù ọ̀rẹ́ mi sọ̀hìn ìjàmù. agbọ́dúró kan ẹ̀yìn akẹ́kọ̀ọ́ àpàlẹ̀ òwúwọ̀ ẹ̀ òwúwọ̀ wà tó wọn máa lọ ọ̀gbọ́n wọn náà ká bẹ fún máa yẹ ọ̀gbọ́n na ní ọ̀yà ẹ̀kọ́ ìkìyà mi ẹ̀ ọ̀rọ̀ náà tó sọ̀rọ̀ ọ̀rọ̀ àbù agbọ́dúró kan àbá nílé wọn ọ̀nà mọ̀ ní àná ọ̀nà mẹ́wàá ẹ̀mẹ́rẹ̀kà mẹ́wàá leadership training ẹ̀kọ́ ìrìnà àwọn àmàkàrà náà fẹ́rẹ̀ jọ àmì ọkọ̀ ọ̀dọ́ dáadáa àgbo àgbo ìjà bìlá so ọlọ́fọ́ kan ká ànámùlá dọ́nu kó lẹ́nu ọ̀rọ̀ náà kàyọ̀ ọ̀nà tún kú ní ọ̀nà ọ̀rọ̀ ní ìkó láwọn kúbọ̀ àmọ́ náà ṣé ti ń di same shoe ọmọ mi leadership tó ń náà bìbí ni ní wọn pa káàdì náà kó يوم القيامة يسيطون لا يعني أولها ملام لوم ثانيها ندامة وثالثها عذاب يوم القيامة so abun jadi yau ga kawo ne nan wallahi abu da nan anywhere yeah, you become leader okum every okum really are potential leaders so even when to ni me he eh sahabi mo yo ka ani awa mo ga ro

bí ìrọ̀ ṣe bí ìrú ẹ̀nà ẹ̀kẹ́ kó ìrìn lọ́kọ̀ ọ́ ànàlẹ́bí ọba kàfin ní mọ̀wògùtù ní ogún ẹ̀nà wà dé sí mi ṣé bí ọmọ nìkan ni èyí tún bá mẹ́rin ní tùkà ẹ̀ṣẹ́ ìṣú mẹ́rin ẹni ẹ̀nà wọ́n wà níbi àpọ̀tì ní ilé àwọn ẹ̀yìn tí wọ́n làmú òbí òbí now sorry chairman education committee ọmọ ìṣúwèé wọ́n dáre You see, I become the driver of that car. Eh? I become. God will not let And I will become to my clear fully. Because permission God will not lead the to way سمعنا والله جدا سبع روكا أنا كل دي يوم يكمل وينام أكا qiyaman bil-wajib wa بالواجب وهم بالمسؤولية fi موضع la yujad ana ke ira na ikaka ira yawin kiyaman bil wajib na ijo wa ame wa to sha wajibi tin wa ta je eh agbado bo ni wen wa hamlan bil mas'uliyya now do you know to carry out responsibility mas'uliyya fi eh na responsibility fi mawdi'in ana ikaka لا يوجد من هو أفضل منه أنا يقولون إذيك وأنا يكون بني وإنكم لنا مع البذل الجهد والنصح والعدل إني كا أريد أريد ديسيبيتي effort والنصح أكيويتي نتا والعدل كان كما فعل يوسف عليه السلام أنك النبي يوسف إيه؟ الأمر كان anabi yusuf alayhi salam ama kɔmi mɛ sani bi yusuf mɛ ɔka ìjọ alu ala xɔzaa ɛni al ɛni hafizan alayhi ɔka nani kamansari ni minister of what xɔzaa ɛni ni gana ni minister of agriculture o kɔ ɛni nani bi ɛni bisimil yusuf ni sɔ ɔnda omi nani ɔna fain dɛmɔni ɔyɛ ko ɔmɔ náà yɛrɛ níbi ɛni ɛni ɛmɔ mi nìkan ìrẹ̀lẹ̀ ajẹ́ kẹ̀rẹ́ bá ṣàmì àgbẹ̀tẹ̀rẹ̀ ọ̀rọ̀kọ ọ̀kànà ọ̀kànà mẹ́rin ìdàn ìjọna làkúnyà àmàmà wà ákọ̀rọ̀mọ̀ lẹ́kọ̀ káì ọ̀dà ìmẹ̀kẹ̀mẹ̀ kàwọn ọ̀dọ̀ ìjọna wọn ni ọ̀dà nyọ́bányé òkẹ́nẹ̀ ولكن الأمر كما كان يلمن في كثير من الأحيان إني أهرر مرر نجم رغبة جامحة في الزعامة ọ̀kà ọ̀la oníkíkà oríṣi ọ̀rẹ́wò wa kẹ́nẹ̀ oríkèé ọ̀gá ọ̀nàrún gbani dákàkà fífi àmà ká yẹ ẹ̀mà rẹ̀ pẹ̀lú ẹ̀ntọ́rẹ̀ náà ni wọ́tàkọ́dùm alàlẹ́ àwùjọ́lù bí ọkọ̀ náà tọ́wọ́dé náà bẹ́ẹ̀ náà náà wọ́n àti oríṣi ẹ̀yìn hún abẹ́ ni wọ́n ìtẹ̀ sáárò bí mẹ́rìkẹ́jì amúrò wọn náà àti dọ́ọ̀lọ́ náà dọ́ọ̀ ọ̀ríkà ẹ̀sìkọ́nà ní handhold of mẹ́rìkẹ́jì amúrò sẹ́ńtìrì iná kàmírẹ̀ ẹ̀ amúrò wọn náà iná kàmírẹ̀ commandment on the side ẹ̀ òwúrẹ̀ tó lọ́wọ́ ọ̀rẹ́ yìí kó ọkọ̀ abọ́nìyàn ni kàwá jíjẹ́ one aspect. أظهرت وأبدو الظهور كويس بتاع إيريب ها في العصام بتاع تفات weakness or إيمان one of the hope الظهور أو محبة محبة تصدر المجالس والاستثار بالكلام وفرض الاستماع على الآخرين <laughs> لكن محبة التصدير عود نجالي بيسي كان إذا ما نقوبه أمين إذا ما لما نقوبه بيسي كان yes والكونتر أمين أعبال من يتعك كيوزي بيرين وان والاتصال بالكلام أمين بيسي كان نقول نوع كاريكا نظام فكاري ورسي وفرض الاجتماع على الآخرين bí o máa bàbá kọ àwọn àkàrà yìí o ní nílò o ní nílò ààrẹ ọgbọdọ lẹsìn ọwọ lè yẹ o àti ní fọtọ wípé ní ìrìn náà wọn á yẹ kó ní láhù wọn yẹ kó ní amúrò láhù lọsì títí náà yá bá àìkè wọn yìí wọn ni sọdọ dá sọdọ pọ wọ ọkọ tó kéékèé wọn á tó kéékèé wọn á kọfọ tó kéékèé ẹdá mi wọ́n ti mọ ọkọ àlọ́ tó kéékèé wọ́n ti bí ìrìn mọ̀jálì hí ẹ̀ mọ̀hánìyàn. التي حذرنا منها رسول الله صلى الله عليه وسلم ọkà ọyọ kóòbó lórí ka àkóbó dáwàlú pọ́ǹtì mọ́mí ká ìwọ ẹ̀wọ̀ ìwárí amẹ́kọ̀ọ́gbọ́ yẹ̀wò à òsìkà ẹ̀ka wà yẹ̀wò ọ̀ṣun ẹ̀ nàárì ọ̀ǹtí náà kàkà ó jẹ́ gbùrù alẹ́ ti hàzọ́rọ̀ náà. أنك النبي أولي ومنها هنا رسول الله صلى الله عليه وسلم أنتم المنظرها بقوله وتنكا أنتم اتقوا هذا المذابيح يعني المهاريب أنتم كم يرون يهون سنايكا إلى نايكا وإذا جابهم يكون أريد سبب كون ما يرون إلى نايكا بوجه ربنا يعني يقول تنظر كويس ماكا مهاريب سناجر بلو wọn ní rọ àìní sunan al-bayhaqi ìrọ̀rùn al-bayhaqi ó fẹ́ fi sẹ́fẹ́ fi jáàmù. àwọn ènìyàn sọ́dọ̀ èsì káyọ̀ ọ̀gbọ́n ní àgbà èrè òkà ọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ is part of weakness of iman. ọ̀sán ìgbà then ọ̀rọ̀ yẹn ká wọ̀ dọ́kọ̀ òkè àgbẹ̀wò kàmáyà kà. Hmm? ukwanya la kuna kumbura kujuka na mimi mimi kaipata huduma ni mimi eh ona shetana shetana to wao kwa sababu wao mwana ona ukiwa mwana ndio mkisai tins asago wewe mm ono hada ma aradahu shaytan si shetani si wannan yau kaiwa ko min mala ta hewa mai ta ne a ana go hota ni odalo jikana شوانتين والمحبة أن يقوم له الناس به هنا كذاك وتجاه إذا دخل عليهم إجي أمين أمويتيا إذكا وقتيا وحسن خلوكين بفنان هين لإشباع حب التعاظم أو أسي مك إنو هذا satisfied أقول كيسي سوي حب التعاظم إيتكا عشان يبان في نفسه إيمان في نفسه المريض إيمان هناك كفاية أونيكو وقد قال رسول الله صلى الله عليه وسلم أنه كان يبيع كمون هذا وهذا أكا من فرغه أنا أنك أوهيني أوهيني أوهيني أن يمثل له عباد الله kàwé àyẹ̀fẹ́mẹ̀ ẹ̀zọ́ báyìí kẹ̀kọ́tẹ́ fẹ̀lẹ̀tẹ̀bẹ̀wà bẹ́ẹ̀tẹ́ nyanya ka ọ̀dọ́ náà ọ̀nàmíjáwò oníṣàhárà tó àná ìnira. ولذلك أقوى لما هرج معاوية على ابن زبير وابن عامر آه muawiya radiyallahu anhu ọmọ ìjìnlẹ̀ abdullahi zubair àti eh, ibn hamid ibn hamid òjẹ́lẹ̀ fẹ́ zubair ibn hamid kọ́tẹ́ kọ́ abdullahi zubair tó àhùn òfin inú sá wọ́kàn àwọn ewu òbúbọ̀ mhm. ọ̀nà ní ọ̀nà ìdìbò fún kọ́ọ̀lù àwọn ògbómọ̀ọ́yà kọ́dọ̀kà ìrẹ́bùn àmìrì ìrẹ́bùn àmìrì ìbìlẹ̀sì ìyá tó fà á rẹ̀ hàn èyí mi sẹ́mi tí wọ́n sọ́ọ́ láti wọ́n sọ́ọ́ láti àgbo ká máa kọ́ tó bọ̀ sọ́ọ́ láti máa kàákà man àhábà ni yọ̀mọ́sẹ̀ láhùrù jáà kìí àmọ́ òun ní ìfúkà àrà ní. onídìí kan àlàyé àyè iṣẹ́ mìíràn tó kọ́ ni around you must say ẹni lẹ́nu tójú rẹ̀ tuntun àrùjọ kéyàmán iná jẹ́ falẹ̀tọ̀gọ́ àkàdé ọ̀hún náà oníṣòwò ẹ̀ta nìyẹn ká òun ọ̀dọ̀ ọ̀rọ̀ yìí. ومثل هذا أو مثل هذا أي وصل هذا النوع any example ni ẹ̀wọ̀n type of orange weather tó hàn án. من الناس يعترض الغضب لو طبقت السنة فبدع باليمين إيه؟ أكا ويبكى أظن إيه كلا كونفيوسان إيه؟ تو بيبقى هودي الغضب إيه ندي أي ندي لو طبقت سنة عملك أعني لو طبقت سنة وعني طبق تطبيق ساي تطبيق إني براكتيس وأبراكتيس سنة فأبراكتيس أعني أنا براكتيس السنة now فبدي باليمين لأني ساعة قدوم هوري صحيح إيه وزن وإذا دخل مجلسا جرى ياتوه فلا يرضى إلا بأن يكون معدوم ليجلس بين آلي جنين إيوكا أزنار قوتجة لما يأتونا وكما هو رب نبيه صلى الله عليه وآله وسلم ayélujára ilé àkàdé ẹni ẹkọ máa dóhùn kàrà ọyọtú kàrà tó akọ nyàrá àkọtẹ ìyá jìlẹ ìhùwà ẹnlẹ wọn náà yàtọ ọrọ ọlọkùnmá náà yìí sọlọ àrẹsẹlọ dẹpẹtà àníbìrì yìí ọ sọlọ àrẹsẹlọ anzalika kàtọdọ àwọn ẹlẹkọ olóyìí nílẹ ẹni ẹni ẹlẹkì sọ láàyè kó mo rọjòló rọjòlá mímú ẹjọlẹ tì yìí túmọ̀ ẹbí lè so yìí.

That من مظاهر ضعف الإيمان الشح والبخل الشح سيشوح بخل شح أوما كم نرى اليوم بخل أيجي أيكون والله إساء على قصده إساء ولا ولده على قصده أنا أنا يني إني تين إني ونن ẹ̀rọ ọ̀rọ̀ bàyìnà òlàkàdé yà òkú ọ̀ní bílíọ̀nsì sẹ́mẹ̀ sáà ọ̀rọ̀ bàyìn lórí kọ́ ọmọ nìjẹ́ ọ̀dọ́ owó tó wà ní wàá kàkẹ́ mu because wọ́n rẹ̀ sá àná ní kékeré fún un bóyá ìgbà ọ̀dọ́ ọ̀rọ̀ rẹ̀ wàlàkọ̀dì mẹ́ta àlùwà hol ansọ́ọ̀rọ̀ ọkọ̀ wẹ́rẹ́ ọmọlé ọ̀rọ̀ àgámọ́ ní ansọ́ọ̀rọ̀ ní fíkì tábìlì inú rẹ̀ fàkọ́ọ̀lá lọ́kàá ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ويؤثرون على أنفسهم they prefer others to themselves in this إذا لا هذا نذكر حواليان ولكن إذا يمكنك إنه حتى يؤمنوا حتى يحب الإيه ما يحب النفسين كو إيه يؤمن كتلو أنا أعورك إيه كتلو كأسون سيما وقوة وسيعمل àlàáfàlù náà àtàrọ́mọ́bù lónìí kó ṣe òun ní ìyá mi ọmọ yẹn ni yóò rí owó wa yẹn ìlànà ọ̀pọ̀ ọ̀rọ̀ èkó àrífà lómi ra orí àtẹ̀wòlé kan náà rẹ̀ lórí ìyá ìgẹ̀ ìtẹ̀tẹ̀ àwọn ọ̀dàrẹ̀ owó wa rẹ̀ àná wọn àkọ́dọ̀ sọ́ra rẹ̀ àní wọlé nígbà náà yóò sún ìrọ̀ kókó ọ̀sán ni ọmọ akọ̀wọ̀n nígbà akọ́ni òwe.